ọpẹ́ ni fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba tí a dá ọpẹ́ fún òun náà ni ọba tí ó kẹ́ wa ọba tí ó yẹ wa ọba tó ṣe wá ní ìkan nínú àwọn ọmọlẹ́yìn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ànábì ìgbẹ̀yìn bí ọlọ́ọ̀ba gbé dìde láti lè máa jẹ́ ìfẹ́ àti ìgbẹ̀yìn fún gbogbo tó jẹ́ ẹ̀dá tí ọlọ́wọ́ bá lè kí ọládá ànábì muhammad sallallahu alayhi wa sallam nabi rahma lè kó lè jẹ̀mí alàlàní ànábì kẹni gbogbo àgbáyé pátápátá ọlọ́rin wà máa arsalnaka illa rahmatan lil alamin ọlọ́ọ̀bá ní àárọ̀ ìwé ànábì sallallahu alayhi wa sallam illa àyàfi lè máa jẹ́ rahmatan lil alamin kó lè máa jẹ́ ìkẹ́ sí gbogbo àgbáyé pátápátá èyí tí ọlọ́run bá fi rán àlọ́bí wa Muhammad yẹn sallallahu alaihi wasallam ọlọ́run bá rán àlọ́bí sallallahu alaihi wasallam ó sì ṣàlàyé fún wa ìdí pàtàkì tó fi rán ọlọ́run ní ìyá arsalnaka shahidan wa mubashiran wa nadhira ọlọ́run ní àlọ́bí sallallahu alaihi wasallam àrùn ará ìrìn ànábì sallallahu alaihi wasallam láti máa jẹ́ olùjẹ́rìí lé àwọn èèyàn lórí ọlọ́ọ̀bá ní litakunu shuhada'a 'ala an-nas ẹ̀yin mùsùlùmí ọlọ́ọ̀bá ṣe ní ní shuhada olùjẹ́rìí lé àwọn èèyàn lórí wa yakuna rasulu alaykum shahida ànábì sallallahu alaihi wasallam á sì máa jẹ́ ẹlẹ́rìí lẹ́yìn lórí tó bá di ọjọ́ gbẹ̀gbẹ̀ àlùkìyàmọ̀ ọlọ́ọ̀bá máa pe àwọn mùsùlùmí láti fi wọ́n jẹ́rìí lé àwọn tí wọ́n ṣe islam lórí ọlọ́wà wá pe àlọ́bí sọ̀rọ̀ àìwọ̀sẹ́là láti fi jẹ́rìí lé gbogbo àwọn ogun ẹ̀ lórí. wàkàlífà ìdajì ìdá wàkàlífà ìdajì ìdá ní kúlì ọmọdé ìṣẹ̀lì wàjí ìdá bí káàlà ha ìlà ìṣẹ̀lì ìdá ọlọ́ọ̀bá ní bóun ní ti fẹ́ rí kiri àlọ́bí sọ̀rọ̀ àìwọ̀sẹ́là ìdájí iná tá a bá dé lọ́jọ́ pé bí àlùkìyàmọ̀ pé ní inú ìjọ kọ̀ọ̀kan àwa ń gbé àwọn ẹlẹ́rìí dìde ìgbà ẹlẹ́rìí dìde wàjí bí káàlà haúlá ìṣẹ̀yìdà táwa gbé wà lórí sànàsánà náà dìde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lé àwọn èèyàn lórí ọlọ́ni wà kú òfin ọ̀rọ̀ ọlọ́ni àti dá ẹ̀dá kan ta gbé sí lọ́rùn báyìí tó jẹ́ wípé ó sọ ó wò gbogbo tọ́lẹ̀ léèyàn ṣe kò sí tó pamọ́ tọ́lọ̀ wọn bá nàyà fa àléyìn ṣé ó ti arúgbó wọlé àti sàmà ọlọ́wọ́n báyìí nǹkan kò pamọ́ fún nínú sọ́mọ̀ nǹkan kò pamọ́ fún lórí rẹ̀ huwa lẹ́ni yusawwirukum fil arhami kayfa yasha ìgbà tẹ́ wà nínú ìyá yìí ọlọ́ọ̀bá yìí ló yàwòrán yìí bó ṣe fẹ́ ọba tó yàwòrán yìí gbogbo oríṣiríṣi nǹkan ló ti gbé sí i lára tó jẹ́ kó lè máa fi mọ́ nítorí ẹ̀rí pélé ayé tá ń gbé lẹ́yìn oríṣiríṣi nǹkan náà là ń gbọ́ wọ́n ní ẹ wọ́n fẹ́ gbé àwọn kankan sí ara ọmọ ẹ̀dá ènìyàn láwọn kan tó dà gẹ́gẹ́ bíi sim card tó jẹ́ pé tí wọ́n bá ti gbé sáré èèyàn kankan àwọn tí wọ́n fẹ́ máa ṣọ́ wọ́n fẹ́ máa wọ́ ọ̀ṣẹ̀ sí ló wà ìdí ló wà wọ́n á sì máa kàtà rẹ̀ rí i àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn nìyẹn eléyìí wọ́n sì bá ṣe dàbí alára ṣùgbọ́n wọ́n lọ fi ṣe báwọn kan pàápàá jùlọ àwọn tó jẹ́ sójà láwọn ìlú kan láti lè máa mọ́nítọ̀ wọn pé ìdìbà ìlú wà gbogbo pátápátá ronú lẹ́yìn ọlọ́run bá ti ṣe ṣáájú kó tó dá wa nígbà tó ti fi àwọn sí wa lára kó tó wa ó ti gbé àwọn kalẹ̀ ọlọ́run ní rọ́gàjà ọlọ́run ní ìròyìn ìrí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba rẹ̀ bílì mẹ́rìsọ́ọ̀dì mẹ́rìsọ́ọ̀dì náà ni tó wà àwọn àyè kan tó ga tí ìyọ̀bá ní airport fàpẹ̀rẹ̀ ẹ̀rí àyè kan bẹ̀ tó wà lókè tó ga tí wọ́n fi mọ́nítọ̀ plane ọlọ́run bá ní ìdọ̀rọ̀ kàkà làbílì mẹ́rìsọ́ọ̀dì ọlọ́run ọba yìí náà wà níbi kan tó ga tí gbogbo yín tó jẹ́ pé ojú ọlọ́run bá ká gbogbo yín pátápátá la yudrikul absar wa huwa yudrikul absar ọlọ́ọ̀bá ní ojú kan kò sí bó ti tóbi tó ẹ lọ gbé gbogbo gágẹ́tì fi wo nǹkan lè fi rí ọba wa huwa yudrikul absar ṣùgbọ́n ọba gbogbo ojú lọ́wọ́n ọba rí nínú nǹkan ọlọ́run tó bá dọjọ́ pé ibi àdìkìyàmọ̀ àwọn ẹ̀ka ara kọ̀ọ̀kan ta fọ́mọ̀ ẹ̀ léèyàn á máa jẹ́rù lé wọn lórí ìwọ náà ó ṣe báyìí ìwọ náà ó ṣe báyìí. níbi ló ní ibi wá ní túmọ̀ àlẹ́yìn yẹ̀yìn ẹ̀ka ara wa kí ló dé tẹ̀mí jẹ́rìí takò wá lérí kọlu àǹtọ́kọ̀nà ọlọ́run lẹ́bi àǹtọ́kọ̀kù ìlàṣẹ àwọn ẹ̀ka ara yà

di mo sọ ìlú ọlọ́run nílé àlọ́ ìsọ̀rọ̀ a àfi ẹ̀ṣẹ̀ ọlọ́pàá lé wọn lórí o pé kó wá máa ṣú àwọn èèyàn àlọ́ ìsọ̀rọ̀ àìwọ̀sẹ́lá kò kì í ṣọ́pọ̀pọ̀ àwọn èèyàn kó wá máa dààmú káàkiri pé kí ni wọ́n ń ṣe ní kọ̀ọ̀rọ̀ yàrá wọn ohun tó bá hàn sí òun tó rí kálukú ń ṣe ní kọ̀ọ̀kan ìyá rẹ̀ àbí kó jẹ́ kó wà ní ọkọ̀ ẹ̀ àyàfi yìí tí ọlọ́run bá bá rí kó ní ìdí wípé kóun fẹ́ wọn ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀fi rí pé gbà mí àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam wọ́n á ṣe nǹkan lẹ́yìn kọ́dẹ̀ tó bí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam áyà ti sọ̀kalẹ̀ fánàbì tó lágbájá ṣe nǹkan báyìí ṣùgbọ́n tọ́lọ́ bá ṣe àlọ́dún tó gbọ̀n sọ́là kó lè jẹ́ olùjẹ́rì lórí pé àwọn èèyàn yìí wọ́n ṣe báyìí. àlọ́dún wa Muhammad sọ̀rọ̀ àlùwọ̀ sọ́là nígbà tó parí iṣẹ́ ní hajj àfìwádà hajj tó fi dágbére fáyé hajj kan ṣoṣo sábà mi ṣe ní ayé nìyẹn sọ̀rọ̀ àlùwọ̀ sọ́là kí làlọ́dún sọ fáwọn èèyàn òun ní hariba lápútó rìsáàlà ó ní ẹ̀mí èèyàn ṣé mo ti jẹ́ iṣẹ́ bó ti yẹ kí jẹ́ ó ń bi àwọn sọ̀hábà rẹ̀ pé iṣẹ́ tọ́nà ń fi rọ́ọ̀lì ṣé mo jẹ́ abẹ́wò pé kọ́kọ́ wà tí mo sì fi pamọ́ sí ìwé fún yín wọ́n ní bàlá wọ́n ní òjíṣẹ́ ọlọ́run à ti jẹ́ iṣẹ́ yìí àdọ́dún sọmọ máa lọ sọ́nà wá yíjú sí ọmọ sí báyìí ó wá ní ìwọ ọba ìwọ náà sí o pé mo fi jẹ́ iṣẹ́ pé mi ìjàmbá àwọn àlùyáwó àtìmáàtì lákùn bí ìlẹ̀kùn ní èmi mo ti pé ẹ̀sìn yín fún yín o wà tí máa tún àlékún ní ìrántí mo ti parí ìbẹ̀rẹ̀ ilé ọlọ́wọ́ ọba lẹ́yìn lórí wà rọ̀bí ìtùlákùn mi ní ìsìláàmù ìlẹ̀ mo sì fi yọ́ lọ́sí ìsìláàmù fún yín kó máa jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn. mo ti yọ́nú sí islam pé kò máa jẹ́ gẹ́gẹ́ bí ìtẹ̀lé ọlọ́ọ̀bá àdékè ọlá ó gba sí ànábì sallallahu alaihi wasallam lọ́nà òbí sọ fún ojúṣe ànábì sallallahu alaihi wasallam ọ̀nà òní ṣe àdídà arọ ẹ̀ gẹ́gẹ́ bí olùjẹ́rì olùjẹ́rì náà ni pé ó ṣojú rí ó ṣojú rí ànábì sallallahu alaihi wasallam ó ní ìmìnà ní afdal ayyamikum yawm al ó ní ẹ̀rí nínú àwọn ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ tẹ́ lò ilé ayé òun náà ní ọjọ́ júmọ́ à fa àkìrò àlẹ́yà àsọ̀dà ẹ gbìyànjú láti máa ṣe àsọ̀dà tó tẹ̀lé àlọ́bí sọ̀rọ̀ máa lè ọ̀tánná lọ́pọ̀lọpọ̀ ní ọjọ́ júmọ́ à fa iná sọ̀dà àtàkù máa rú ìtọ́sùn àlẹ́yà ó ní sọ̀ láti ẹ bá ṣe fún mi lọ́jọ́ yìí ọlọ́ọ̀bà ní fi ọlá máa fi hàn mí kò sí ọba ṣàkóso láti fara ọdún sọ̀rọ̀ tẹ́lá tó bá dọ́jọ́ pé ìwé àti àmà lọ́dí àjẹ́rì ọlọ́run ṣe àdídà àárọ̀ rẹ̀ àlọ́dí sọ̀rọ̀ tẹ́lá gẹ́gẹ́ bí olùjẹ́rì wà mú bá ṣe rọ̀ a ti rọ̀ wà lọ́dí sọ̀rọ̀ máa lọ tẹ́lá lẹ́yìn tá a máa fún àwọn èèyàn ní ròdùnú lẹ́yìn tá a máa sọ fún wọn nípa dáadáa kó lu àlọ́nùsọ̀kọ̀ àlùwẹ̀sẹ́là a máa fún àwọn èèyàn ní òdòdó abubakiri kiri jẹ́nà pé abubakiri àwọn ọmọ àlùjọ náà ní o ṣé ẹ tó bá gbọ́ sí pé ọmọ àlùjọ náà lòun ṣé mi ò ní lù wà ọmọrù kiri jẹ́nà àwọn ọlọ́run náà ọmọ àlùjọ náà ní o ṣé gbà tí ọlọ́run náà bá gbọ́ ọ̀rọ̀ yẹn ní òní lù wà ọ̀sùnmọ́nù kiri jẹ́nà àwọn ọ̀sùnmọ́nù náà ọmọ àlùjọ náà ní o wà irú òdùnú nìyẹn tí àdóbi sọ̀rọ̀ mọ́ wà ní ọ̀sánná tó ń fún àwọn èèyàn àwọn ọmọlẹ́yìn abdulrahman kiri jáde tó tún ní abdulrahman náà ah, ọmọ àlùjọ náà lòun náà ó tún ní tọ́lẹ́hà kiri jáde ọmọ àlùjọ náà ní tọ́lẹ́hà wà zùbẹ́rù kiri jáde náà ọmọ àlùjọ náà ní wà sáàd kiri jáde ọmọ àlùjọ náà ní wà zayd kiri zayidu náà máa lù jọ́nà ni wà abu hubeida fi jẹ́nà abu hubeida náà máa lù jọ́nà ni báwo ni sàlẹ̀ sàlẹ̀ ṣe ń ṣe lọ́jọ́ kan àwọn èèyàn wọ́n wà ní ojú ogun ní alẹ́ wọ́n fẹ́ jagun jọ bìbì ànábi sọ̀rọ̀ máa lò sọ́lá ní láwọn fi yá ní ọ̀fọ́dà rọ́ọ̀yà kàlí islam ó ní àtìyá ìyẹn ní flag tí wọ́n máa ń gbé dá nígbà tó máa ń jà tó ń jagun pé flag ti islam yẹn àpọ́nlé mi máa gbé fún èèyàn kan lọ́la èèyàn kan ni mo máa ní oúnjẹ dání yóò ṣe gbòòrò mọ́ ẹni ọlọ́run ní wà yóò ṣe mọ́ òun náà sì ní fi ọlọ́run ọba. nìkan o àwọn èèyàn bá sùn nìkan o àwọn èèyàn sùn ní alẹ́ ọjọ́ yìí wà wò sí ta ló máa jẹ́ gan ta ló máa gan wọn ò sùn ta lẹ́ tó ni náà. tọ́lọ́ níbẹ̀ tó náà níbi ọlọ́run níwò di àárọ̀ ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ ni àìnà àníyì àlírà àwọn èèyàn bá wá àní kiri ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ bá gáàsì àlè lọ́wọ́ ẹ wo ìró òdùnnú lànábì sọ̀rọ̀sọ̀rọ̀ fi máa ní bá ṣírù wà látìlọ sírù ẹ bá fún àwọn èèyàn nínú òdùnnú ẹ bá bá ọlọ́run eré ànábì sallallahu alaihi wasallam àtúgbé ẹgbẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí olùkìlọ̀ tí wọ́n a máa kìlọ̀ fáwọn èèyàn wọ́n a máa kìlọ̀ fún àwọn èèyàn nínú ojúṣe tọ́lọ̀ bá fi rán ànábì nìyẹn olùkìlọ̀ lànábì sallallahu alaihi wasallam li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rusul kó má bàa di pé kí ọgbẹ́ni àlìkìyàmọ̀ àwọn èèyàn máa wáwí àwíjàre ẹ̀wọ́ náà wọ́n ọsọ fún wa ní wọ́n sọ fún wa pé iná lè yorùbá ti ṣe tán lọ́hùn kó má bàtí jọ pé ní àlùkì ní òun bí àwọn àlọ́bì dìde rúṣùlẹ̀ àwọn òbíṣẹ́ mùbàṣírí náà wà wọ́n lè máa jí àti fúnni sódà tó bá ọjọ́ pé ní àlùkì

ọba aláforíjì ni ibẹ̀ yẹn lẹ́lòmí àwa jókòó sí ẹlòmí àmà ṣàbúrú àmà dẹ́sẹ̀ tẹ bá ti àfa àwùjọ ìṣe yìí iná ńlá kan dúró rọ̀ ní eléyìí pọ̀ lọ́jọ́ àwọn tó jáfa a lè bá wa làfa àwọn ọmọ náà ju yín náà ọlọ́run wá ní ìwé àlọ́bí sọ̀rọ̀ máa wá ní ọ̀sẹ́là má jẹ́ kó mọ ní kó tún wá sọ fún wọn wípé wà á kò tún wá sọ fún wọn pé ah ìyà ilé ọlọ́run ọba ìyà tí máa ń tani lára ni o bọ́lọ̀ ń ṣe níkẹ́ lọ́dọ̀ ló níyà lọ́dọ̀ ìdí tọ́lọ́ ti fi kìlọ̀ fún wa pa méjèèjì òun náà ni wípé kéèyàn má lọ ṣe kéèyàn lè wà bẹ́ẹ̀ ìlànà kọ́ọ̀tì wà rọ̀jà káwà láàárín wípé àá máa ní àgbègbè pé à ìṣe aláàtàwọn ìwà kú báyìí àpẹ̀lú ògbọ́n náà pẹ̀lú ìsìláàmù tá à ń ṣe ìlú àlùkò náà máa lọ. at the same time èèyàn tún máa páyà pé ee àwọn èdè kékeré tá a máa ń dá yìí kéèyàn bá lọ kú sórí ẹ̀ ee ó bà lè wọ náà èèyàn tún máa wà lẹ́kú tún wọ́n bá ṣe kí ni a máa bẹ̀rù èyí là máa fi àjọ sí ara wa kéèyàn kọ́ bọ́ síta ń sì pé à níbi táwa sí lọ́n lé ọlọ́run lè fìyà jẹ wá mọ́ láíláí à kò fẹ́ tọ́lọ́run lè fìyà jẹ o bó ti jẹ́ pé kò tẹ́ sọ́nà ọkọ̀ lè kẹ́ kéèyàn kó wá wò pé àbíbi táwọn ilé dẹ́sẹ̀ lẹ́yìn wọ́n lè ráàpù oríjì láìláì arákùnrin kan sọ bẹ́ẹ̀ gbà àlọ́bí iná lẹ́yìn lágbájá á ní àlọ́bí ní ní kóòlì ilé àlọ́bí sọ fáwọn na wàhálà àwùjọ bá mi sọ fáwọn ẹrú mi àwọn tí wọ́n ti kọjá àlà tí wọ́n ti dáràn tí wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti pa ẹ̀mí ara wọn rú láàtàkùn lọ́dún ní rọ̀ṣmẹ́kìlá sọ fún torí kọ́lọ̀ tẹ́ rí ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún nílé o ìnáwó huwa ìfọ̀kúrú wọn fi ọlọ́wọ́ ọba ìkọba aláforíjì ìjọba oníkẹ̀. èèyàn wá gbọ́dọ̀ ṣe lọ́wọ́ débi bá wà wò pé kò sáforíjì lọ. èèyàn sì gbọ́dọ̀ ṣe lọ́wọ́ ọba débi pé kò sí yàgò. kéèyàn sì lọ́wọ́ débi kan wá nínú tí tó jẹ́ yàgò àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀. èèyàn wá gbọ́dọ̀ ṣe lọ́wọ́ títí kó wá wò pé kò sáforíjì lọ. lòmì ní òfin sọ bẹ́ẹ̀ lòmì ní òfin sọ bẹ́ẹ̀ kọ́nà tó dáàbò wa. ilé ìjọba ìṣe àròbí وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ọlọ́ọ̀ni mo jíṣẹ́ àlọ́dì sallallahu alaihi wa sallam da'iyan ila Allah àlọ́dì jẹ́ olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba bí i pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́ ọba ẹ̀rí láyá rúkúkú àìlèláwà àlọ́nìyàn kì í ṣe ìfẹ́ ẹnu kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹ́ẹ́nu inú huwa illa wahyu yuha gbogbo tọ́lọ bá súpà lọ́dí bá ṣe ohun tọ́lọ ọba ní kó ṣe ni àlọ́dí sọ̀rọ̀ máa lọ sádà òfin sọ̀rọ̀ fẹ́ẹ́nu àlọ́dí òfin ṣe ìfẹ́ẹ́nu ọlọ́run kó ìhádìí ní ni ọlọ́run rí àlọ́dí sọ wípé àkójú ọ̀nà mi rèé o Islam adìrú ilá mọ́ èmi àlọ́dì ló pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ní o àádáàbà fi ìrántí lórí ìmọ̀ oúnjẹ lórí àìmọ̀ kan ana wà bá ní tábà á ní bí mo ṣe máa ń ṣe nì àwọn tó tẹ̀lé mi náà báwo náà ṣe máa ń ṣe nìyẹn àwọn sọ̀hábà rẹ̀ ojúṣe tàwọn sọ̀hábà náà ní wípé adìrú ilá mọ́ mo ń pètè sójú ọ̀nà ọlọ́run ọba alàbàkù ìrọ́dì lórí ìmọ̀ àmọ̀dájú a kì í pèpè pẹ̀lú pẹ̀lú a kì í pèpè pẹ̀lú àìmọ̀kan eléyìí òdíjì àlọ́bí sọ́nà lọ́wọ́ àlewọ̀sẹ́là ọlọ́niwà dáhìyà nílá lọ́hìn ní ìdílé àlọ́bí bẹ́ẹ̀ rí yẹ olùpèpè sójú ọ̀nà ọlọ́run ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ohun tọ́nà bá yọ̀ǹda ni rọ́ọ̀ àdọ́bí tẹ rí ìmọ́lẹ̀ ní o ìmọ́lẹ̀ ọ̀sán ni ìmọ́lẹ̀ òru ni lẹ́yìn ha kàdà hàrí ha láyà di ọkọ̀ àní ha ilà hàrí àdọ́bí sọ̀rọ̀ bá àlùwà sọ́lá ní tàrọ́pù àlànà jàdí lè bẹ̀rẹ̀ bọ́ ó ní mo fi sí ojú ọ̀nà kan tó mọ́ kan ká ojú ọ̀nà kan tó funfun lẹ́lẹ́ ojú ọ̀nà tó jẹ́ wípé lẹ́yìn ha kàdà hàrí ha. téèyàn bá wà ní òru ní ojú ọ̀nà yìí ó dà gẹ́gẹ́ bí ọ̀sán ni ojú ọ̀nà yìí ò pamọ́ kó rújú rárá láyé bí wàhálà ilà hálì ojú ọ̀nà tí mo fi sí èèyàn kò ní sọnù kó lójú ọ̀nà fẹ́ sọ́nà ó ti ìparun mọ́ ojú ọ̀nà kìjáàbù wà wà á ní sùn kátẹ̀ kátẹ̀ ojú ọ̀nà tó fojú hàn ni ànábi sallallahu alaihi wasallam ó ní innal halala bayyin ó ní gbogbo tí ọlọ́run bá gbà wá níyọ̀ǹda páàlì jẹ́ páàlì mú páàlì ṣe gbogbo nǹkan tó náà bá ṣe lẹ́tọ̀ọ́ fún wa báyìí ló ń gbogbo ẹ̀ lọ́lọ́ ìṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ẹ̀ pátápátá ló fojú hàn wal harama báyìí àwọn nǹkan tó náà ń ṣe léèwọ̀ tó náà ụtọ náà gbọ́dọ̀ mú òótọ́lọ́ náà gbọ́dọ̀ ṣe ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni wà láta kúrú abúwá wà kúrú abúwá àmà ẹ̀ gbọ́dọ̀ jẹ́ owó ọmọ orúkọ lọ́dọ̀ àìtọ́ tẹ ولا تأكلوا أموالكم بينكم بالباطل ọlọ́run lè gbọdọ̀ jẹ owó ara yín ní ọ̀rọ̀ àìtọ́ láàrin ara yín wà tún nínú bí ha ìlànà tó káàmù ọlọ́run ní ẹ má máa lọ sọ owó àbẹ̀tẹ́lẹ̀ kẹ lọ sọ́dọ̀ àwọn adájọ́ kẹ fún wọn lówó pé ẹjọ́ ìbò ṣe rí ní ẹ má bẹ́ẹ̀ náà láwọn adájọ́ tẹ rí ẹ mẹ́ta ni wọ́n ìsìláàmì ti náà àwọn méjì inú wọn ọmọ ọlọ́ni wọ́n wà wá sínú fílí yàgbà ẹ̀yọ̀ kan ṣo pé nínú àwọn adájọ́ àwọn lọ́yà ló máa wà lùjọ́ kọ́ọ̀dì adájọ́ adájọ́ tó mọ òdodo pé bọ́rọ̀ ti rí nì ń bí wàhúwà fi náà ọmọ náà ni o ìyẹn pọ̀ láyé lédi gan wọ́n lè jẹ́ adẹjọ́ yẹn wú wọ́n á ní tó pààyàn dáàbò fún mi tó pààyàn tó tọ́ pààyàn òtó pààyàn ẹ̀hẹ́ ìyá wa pòwò ẹ̀ fún wọn kọ́ tó kó pààyàn ó sì fẹ́ kó pààyàn tó tọ́ kan nílẹ̀ irú adájọ́ náà fi náà ọmọ náà ni o wàkọ́ọ̀mì àti adájọ́ kan láyé àríwú yìí hákọ̀ọ́ kò mọ òdodo tiẹ̀ owó tiẹ̀ lọ pé ẹjọ́ tó tọ́ nì ó yàtọ̀ dájọ́ ti ẹ̀yà aláìmọ̀kan ìwé ẹni bẹ́ẹ̀ lọ iná ni o wà kọ́ mi ìyá àríkù lè akọ wàyà tó wù ní ẹni tó jẹ́ fún ọmọ ẹ̀fẹ́ lé ní òdodo òdodo yẹn sì ló fi ń dájọ́. kéèyàn wá mọ̀ pé ẹjọ́ yìí kò tọ́ kó wá máa lọ sọ àbẹ̀tẹ́lẹ̀ lè já akúlù amúwa àlànà torí pé fẹ́ ju owó àwọn èèyàn lọ́dọ̀ àìsàn fẹ́ jẹ ẹ̀kọ́ wọn tí ò ṣe fi yí mọ́ sí yí ẹwà lọ bíráì ọlọ́ọ̀lọ́run ṣe lé wọ̀ tó máa ń sọ̀rọ̀ bribery and corruption jẹ́mẹ̀ pé bá yí òun tó fojú wọn ní o pé ọ̀dọ́ àánú mi àbíbẹ̀kọ́ ni ọlọ́ọ̀ni wa la taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ sí lọ́rùn إنه كان فاحشة وساء سبيلا ويقول بمبه ọlọ́run o ọlọ́run lè gbọdọ̀ níbẹ̀ ọlọ́run ọba àlejò ọlá oníṣẹ́ omi mọ́ta àlẹ́kùn olùbáyìí jàdù ẹranko tí ẹ̀jẹ̀ ń sàn lára tí bá tó fi kú fún yín ọlọ́run kò fún gbèsè tó rí màálẹ́kùn mẹ́ta tó wá dámù ẹ̀jẹ̀ kéèyàn máa jẹ ẹ̀jẹ̀ ọlọ́run aṣẹ́lẹ̀ wọ̀ fún yìí wà láṣmọ́lẹ́ khinzir ẹ̀rọ ẹlẹ́dẹ̀ ọlọ́run aṣẹ́lẹ̀ wọ̀ fún yìí wà máa òhìn ìlànà ọ̀hìn ìlànà ilé àti táwọn èèyàn bá pa kórìṣà àwọn èèyàn lọ́dún eégún wọ́n ti dìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn ọdún wọ́n wá pa ẹran ọlọ́run lẹ́ẹ̀gbọ́dọ̀ jẹ́ torí pé wọ́n bá àwọn ẹran inú bọ fún nǹkan tí ìtòrí àtọ̀sọ́ náà wọ́n bá ní wàlẹ̀ àárọ̀ ní báyìí ohun tó jẹ́ tó jẹ́ ìwọ̀ jọ̀mọ́ ó fojú hàn wàlẹ̀ àti àkóló rìbá ọlọ́run lẹ́ẹ̀gbọ́dọ̀ jẹ́ rìbá iná àlẹ́dínà yà kúrú náà rìbá ọlọ́run láwọn tí wọ́n ń jẹ لا يقوم إلا كالذي يتخبطه الشيطان من المس ọlọ́run tó bá dọjọ́ pé ibi àdìsí àmọ̀ gbogbo tó jẹ́ rìbá wọ́n á ti dé gẹ́gẹ́ bí wèrè ẹ̀tẹ́ sì ti fọwọ́ bà. záàlìkàlì àdáhù kọ́ọ̀lù ọlọ́run níbi tá a fi báyìí tí wọ́n jọ pé ibi àdìsí àmọ̀ ni wípé wọ́n máa ń sọ wípé ìnàmàlẹ́yìn omi àà ah, ah, èbí rìbátà èbí òhù ìbò náà dàbí rìbá ni ẹwà wọn aláburú wọ́n sọ wípé ìnàmà rìbá mẹ́tòlù bẹ́yẹ̀ wọ́n sọ pé èbí rìbá dàbí òwò ni wọ́n sọ pé èbí òwò náà dàbí rìbá ni ẹwọ́n gbólóògbó náà bá lò ìnàmà ìbẹ̀yẹ̀ mẹ́tòlù rìbá wọ́n ní ìbí òwò tẹ́yìn náà ń ṣe yẹ ìbò dàbí rìbá tà jẹ́ wọ́n sọ pé ìrírí ìbátà ń jẹ ó dàbí òun tẹ ìlọ rárá wọ́n fẹ́ fi jẹ pẹrẹ wọ́n dẹ̀ fẹ́ fi fẹ́ẹ̀dì ara wọn. ìṣòro ti jẹ́ wípé àwọn nǹkan tó fojú hàn tọ́nà ti ṣe léwọ̀ fún wa yẹn gbogbo ẹ̀ ló fi clear àwọn tọ́nà ọba ṣe ní ẹ̀tọ́ gbogbo ẹ̀ náà ló ṣe kiri jọmọ́ gbogbo ẹ̀ ló clear òfin ọlọ́ọ̀ba clear èèyàn wá nílé ẹtí ìdìlọ́jọ́ ọlọ́wọ́ bá jọ gbé torí pé gbọ́nà bá fi rán lórí sọ́mọ́ bá ní ọ̀sẹ́lá ó ti kílẹ̀ wá ní ṣóòn káwùgbò ìṣàmùbí ó fojú hàn gẹ́gẹ́ bí òun ṣe fojú hàn sí òpamọ́ láyé zígbó àyíká líla hàálì kò àlọ́bí lè yọ kó ní lò fún gbogbo ọ̀nà tí mo mú wá àyàfẹ́ tó bá ti parọ́ ó ní kó lóun mẹ́bí ẹnu fún mẹ́rin jẹ́nà ìlà mẹ́rin ábà àlọ́bí ní gbogbo ọmọ lẹ́yìn ní sọ́mọ́ bá ní ọ̀sẹ́lá gbogbo ọlọ́ba ẹjọ́ pápọ̀ sọ pé ilé owó òun nìkan kìí àfà ilá abáyá Rasulullah wọ́n ní òbíjì ọlọ́wọ́ bá tàbí máa rí àlùjọ́ lọ́lẹ̀ tàbí owó wọ̀ àdọ́bí ní máa náà tọ́ á ní ìdákọ́lá ní jẹ̀dà ẹ tó bá tẹ̀lé ní à ó ti sú ọ àlùjọ́ lọ tààrà wọ́n máa náà sọ ọ́ ní fakọ́ ní àmà ẹ bá sì ti yapa ní òun ló ṣe kí ni òun ló kọ́ láti wà àlùjọ náà kọ́nà kó ti wá lọ́mọ àlùjọ náà kó má ti wá lọ́mọ náà kọ́nà ti lọ́mọ náà fi rọ́ yìí ní wà sí mú ní rọ ọlọ́run ní ojú ọ̀nà ànábì ìmọ́lẹ̀ ni tí yọ̀bá wá rí ìmọ́lẹ̀ ńlẹ̀ jọ̀mọ́ tó wá tẹ̀lé òkùnkùn tẹ̀lé fàdánwò mú àdánwò wa lókè jẹ́ pé ànábì sọ̀rọ̀ bá bí ọlọ́run bá ní kó máa jẹ́ dáhìyá ni ẹni tó ń pè wá sójú ọ̀nà dáadáa bùbá ṣírọ́ọ̀nù ó jẹ́ ti máa ń fún wa nírò dáadáa wàdà sí rọ́ọ̀nù ó jẹ́ ti máa ń kìlọ̀ fún wa ànọ́bì sọ̀nà lọ́rù àlejò wa sàndà ó lẹ́tọ̀ọ́ lórí wa wà nínú fún fìhì àléyìnà àsọ̀nà wà tó àléyìnì nínú àwọn ẹ̀tọ́ sábà ní sọ̀nà lọ́rù àlejò wa sàndà wàsálàm àlẹ́yìí ká máa tọrọ wípé kọ́nà ọba kó bá wa ṣe sàlámù fún àlàáfíà kọ́nà ọba wa ṣe sọ̀láàtù fún àdúrà àlùbárọ́kà kọ́nà ọba wa ṣe fáwọn olùsọ̀rọ̀ máa ní ọ̀sẹ̀ náà. ilé nǹkan máa ṣe ọ̀rọ̀ rẹ̀ nílé wa lórí ọlọ́run ní iná dájúdájú ọlọ́run ọba yìí wàmàlà ìtàkàmù àti àwọn màláìkà rẹ̀ يصلون على النبي ومن في صلاة النبي صلى الله عليه وسلم معاذ ما يا أيها الذين آمنوا ẹ̀yin onígbàgbọ́ òdodo sọ́lù àlẹ́yìí ẹ̀yin lè máa fi àsọ̀ láti fà lọ́bí o wà tẹ́línú tẹ́sílímà ẹ sì máa ṣe tẹ́sílímù ẹ máa sálámọ̀ sádọ́dì ẹ máa ṣe àtọ̀nà àtúfà lórí sallallahu alaihi wasallam. eléyìí ni àyè tọ́lọ̀ bá ti pa wá láṣẹ pé ká máa ṣe àtọ̀nà àtúfà lórí sallallahu alaihi wasallam. òótọ́ náà bá ti fi pàṣẹ nínú àlùkò al-aslu fi yìí al-wajib gbogbo àṣẹ tọ́lọ̀ bá ti pa fún wa ìpìlẹ̀ ni pé ọ̀rọ̀ yọ̀ ni àyàfi tá a bá rí nǹkan kan tó wá sọ fún wa pé kí ní yóò ṣọ̀rọ̀ yọ̀ pé àṣẹ sọ̀rọ̀ yọ̀ kan torí pé àmọ̀lù tọ́nà bá bá pàṣẹ ìdájọ́ tó bá wà fún àṣẹ yìí. mohan owó àwòrán bìrì ìdájọ́ tó bá wà fún àṣẹ tọ́nà bá bá pa márùn-ún àmọ̀lù yẹ̀kẹ̀tẹ̀ àbẹ̀lẹ̀ nígbà míì àṣẹ tí ọlọ́run bá pa wáyẹn a máa tọ́ka sí pé a ọ̀rọ̀ yọ ní o ẹ̀ gbọ́dọ̀ má ṣe. àlámúrú yẹ kò fẹ́ mi lò wù àpéyìn sọ̀dà ọlọ́mi ẹ̀kí o kí ni ìdájọ́ ọ̀rọ̀ yọ túlá ẹjú ò bá fi kí ló bá jẹ́ lẹ́sí ó lẹ́tọ̀ọ́ tí kò jẹ̀yà kọ́ ló bá fi yà wá. àlámúrú yẹ kò fẹ́ mi ànádùn ìgbà mi tọ́lọ́ bàbá pa wá láṣẹ nínú àlùkùránì àbí láti orí àwọn ànábì sọ̀rọ̀ àlè ọ̀sẹ̀là torí gbà ní àṣẹ sábòbí bá pa wá náà ipò àṣẹ alákọ̀ọ́kọ́ yẹn ní máa ń wà sábòbí sọ̀rọ̀ sọ́lá bá ní ẹ ṣe kọ́ báyìí ọ̀rọ̀ yọ pé téèyàn ò bá ṣe ó lẹ́tọ̀ọ́ síyà ó wà ní àṣẹ ànábì náà sọ̀rọ̀ ìgbà míì àṣẹta lórí bá pa máa tọ́ka sí ànádùbù ànádùbù nínú àwọn ọ̀rọ̀ tó máa ń lò fún wọ́n ní mustahabu àtìfẹ́ afẹ́kàṣe àtìfẹ́ ìkàṣe ẹni tó bá ṣe lọ́dọ̀ àwọn àpò ní pépè yusabu alayhi agbalada wala yu'aqabu tàríkù ẹni tí ò bá wá ṣe tiẹ̀ kò ní gbẹ̀ṣẹ̀ ṣùgbọ́n pàdánù ládàá nígbà míì al'amuru yaqtadi al'ibaha tí wọ́n bá pàṣẹ fún wọn gbà mí a máa tọ́ka sí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o àlè ìbáhà ó wà pàdé sí ibi tá a bá ṣe ó wà pàdé sí ibi tá a bá ṣe kò sí láì sí ilẹ̀ ìgbà mi àbá wà bẹ́ẹ̀ ìgbà mi sì ni àlè àbúrò yẹ pọ̀ fẹ́ àlè àlùfòrò àwòlùfòrò gbà. ìgbà míì tí wọ́n bá pa wá láṣẹ a máa tọ́ka sí àdáhìí pé èèwọ̀ ní ẹ̀gbọ́dọ̀ níbẹ̀ ẹnikẹ́ni tó bá débi àjẹgbà á jẹ̀yà ẹni tí ò bá débi àgbàlagbà. ìgbà míì àlámòrò yẹ̀kùsẹ́ pé àlùkàrọ̀ ọ̀hà tí wọ́n bá pa wá láṣẹ gbà a máa tọ́ka sí pé a á kórìíra kiri bí wọ́n bá ti kórìíra nǹkan tí ẹgbẹ́ tó kéèyàn bá ṣe lóda kéèyàn bá ṣe ó lè má jẹ̀yà ṣùgbọ́n tí ò bá ṣe àgbàlada mélòó ni mo ló pé sí márùn sáré tó lè ka márùn àkọ́kọ́ àlàámúrú yẹkànfẹ́rí àlèyé àti a máa tọ́ka sí pé ọ̀rọ̀ yọ̀kú láti àlàámúrú yẹkànfẹ́rí àdínàdì àti a máa tọ́ka sí wípé ah ibi yẹn dẹ̀ dá o kéèyàn bá dẹ̀ kí ó dá o kẹ́mi pé tọ́ba tó dá kéèyàn bá dẹ̀ kí ó dá o tábà rẹ̀ tí ò ṣe gbọ́ kò dárọ̀ ìgbà míì àlàámúrú yẹkànfẹ́rí àlè ìbáhà àti a máa tọ́ka sí pé bó o fi ohun sí bó o lọ fẹ́ bó o fẹ́ oṣù bá mi kí mi kò bá ṣe. àlàámù mi ọ̀kan sábì àdáhà ìgbà bí àti a máa tọ́ka sí wípé a ò gbọ́dọ̀ débẹ̀ o yéèkì ọlọ́ni wà láà tẹ́kọ̀ọ́rọ́ mi yìí na ẹ gbọ́dọ̀ ṣe ṣìnà kẹ́mẹ́ pàṣẹ náà ni torí sí àṣẹ ọ̀nà méjìlá ṣe máa ń gbà wá àti a máa tọ́ka ṣe àṣẹ àmà tọ́ka sí wípé má ṣe tó bá sọ pé ṣe àṣẹ rí tó bá ní má ṣe àṣẹ náà rí ẹlẹ́ẹ̀karùn aláàmúrú yàtọ̀ tẹ́bù alìkàrọ̀ ọ̀hà àṣẹ àmà tọ́ka sí wípé akóòlì rẹ̀ fún yín láti ṣe akóòlì rẹ̀ tó gbogbo àwọn nǹkan yìí pátápátá ló ṣe pàtàkì nígbà tó lọ wá ní yáyú àlẹ́bí ìdàgbọ̀nù ẹ̀yin onígbàgbọ́ òwúrọ̀ sọ́nù àárín ẹ máa tọrọ àtọ̀ láti fàmọ́lì sọ̀nà lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ̀lá ẹ máa tọrọ àtọ̀ láti fún àlọ́dún sọ̀nà lọ́wọ́ àlẹ́ ìwọ̀sọ̀lá nígbà tó lọ sọ báyìí jọmọ àwọn afáwa wò pé ibo ló wá fọ́ọ̀lù sí nínú márààrún yẹn a ti mọ̀ pé kò fọ́ọ̀lù sí wípé ẹ bá ṣe kò dẹ̀ fọ́ọ̀lù sí wípé apórí rẹ̀ tò ibi mẹ́ta tó lè fọ́ọ̀lù sí ni wípé mo bá fẹ́ o ṣe mo bá fẹ́ o má ṣe kò dẹ̀ fọ́ọ̀lù sí yẹn náà ibi tó wá kù ni wípé tó bá ṣe wà gbalada tó bá ṣe ò ní jẹ̀yà àbí tó bá ṣe wà gbalada tó bá ṣe wà jẹ̀yà ibi méjì yẹn ni ṣùgbọ́n ìkóga jù lọ́rọ̀ àwọn àfáàní wípé asọ̀látù alànàbí wàjibun marratan fil umur káàdì àsọ̀látù fáwọn ìsọ̀lẹ̀sẹ̀lá ọ̀rọ̀ ọ̀yọ̀ nílé wa lórí lẹ́ẹ̀kan ní ẹ̀mílò ẹ̀ẹ̀kan nínú ọjọ́ orí wa ní life fan wa kéèyàn bá ti sàsọ̀látù fáwọn ìsọ̀lẹ̀sẹ̀lá lẹ́ẹ̀kan ṣo ó ti tẹ̀ ó ti tẹ̀ láṣẹ yẹn ṣùgbọ́n tá a bá gbogbo tó lò láyé kò ṣàtọ̀ láti fádọ́ ìtẹ̀lẹ̀sọ́lá lẹ́ẹ̀kan ṣorí irú ẹni bẹ́ẹ̀ yẹ̀pọ̀ ṣókò lẹ́rí kọ́ ó lẹ́tọ̀ bíyà. pé a ọlọ́run àbíjà ló ń fò àbá yẹn kò ṣàtọ̀ láti fádọ́ ní sọ́nùmá ló ń bọ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni ó lẹ́tọ̀ bíyà. ìyẹn ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wípé tá a bá sí àgbàlá yẹn ìyẹn ni àsọ̀lá ti wá kù lé lórí. àdọ́dúnwà Muhammad sọ̀rọ̀ sọ́lá sọ wípé alìbàfínlò mi ni òmìnẹ́sì tó bá sọ pé èèyàn wá ya o nínú àwọn ọmọlẹ́yìn ni mọ́rùndò kéwùsọ̀ ìdáhùn wọ́n làm ní sọ́ọ̀lì àlàyé òun lè tó jẹ́ pé bí tó gbèsè sí wọ́n dárúkọ ìwé àlọ́run sọ̀rọ̀ náà àìwọ̀ sọ́lá kò wá ṣàkọ̀lá tó fòrè irú ẹni bí kọ́nà bá ti wá láwọn. ah Pfizer ah àwọn ni Pfizer kò fi tó ní ẹgbẹ́ èèyàn ṣeré tó bá wà tó fi gbọ́ wà sí gómi tó yà wọlé ó lè má jẹ kọ́nà kò rẹ̀ ní fún ìyànjẹ àbí nígbà tí ìyànjẹ bá ń gbé ìkọlọ bóyá ibi ló fà rí ẹ̀kọ́ ni kọ́nà wa ti di pa wa nígbà tí wọ́n ti kọ́nà ìyànjẹ wá dé àfáìsọ̀ wá fún ilé ìkọ́nà jẹ kí ló máa sọ adìrẹ ìfú ẹ ó yàwó àbí òyàwó ó yàwó àbí òyàwó ẹ̀ẹ́ so àdọ́tù sọ̀rọ̀ máa lè wọ̀sẹ̀là irú ẹni yẹ kò wá yàwó náà àwọn yẹn kéré ṣùgbọ́n olórí àwọn òun ẹni tó jẹ́ tó gbà tó dárúkọ àdọ́tù Muhammad sọ̀rọ̀ máa lè wọ̀sẹ̀là kò ṣàtọ̀ láti padà ní ló jẹ́ kó gbogbo tó bá wù ká máa ṣe lọ́wọ́ tí wọ́n bá ti ń dárúkọ ànábì sọ̀rọ̀ wọn àlọ́ sọ́dà ẹgbẹ́ ká gbìyànjú ká máa ṣe àsọ láti lò àwọn ẹni ìṣáájú wọn ti fi ń ṣeré orin tí ń pọ̀ dẹ̀ wá ní ká máa ṣe àsọ láti fún ànábì sọ̀rọ̀ wọn àlọ́ sọ́dà àwọn tó ti lọ wọn ti fi àsọ láti ká lọ́ọ́ ṣeré sọ̀rọ̀ wọn àlọ́ sọ́dà gbogbo gbàtọ́ bá ti dárúkọ ẹ̀ bá ń fi gbólóhùn sọ̀rọ̀ wọn àlọ́ sọ́dà wọ́n lọ fi ó ṣe pàtàkì káwa lọ́wọ́ sọ̀tọ̀ láti sáré ní sọ̀tọ̀. ó ní àlùbákí inú mi ní ọ̀gbẹ́jì màndùkí sọ ìdáhùn wàlá mi sọ̀lẹ̀ alẹ́ yìí àná. àwọn onínú ọmọ lẹ́yìn mi òun lẹ́ni tó jẹ́ wípé nígbà tí wọ́n dárúkọ mi kò sí àtọ̀ láti fẹ́ ẹ̀tọ́ ní àwọn ènìyàn rẹ̀. òbí ọba ní àwọn ènìyàn ṣẹ̀rí pé kò síbi tọ́lọ̀ ti rò ní àwọn pẹ̀lú dáadáa إن الله لا يحب كل مختال فخور ẹni tó bá bá ń ṣe ìyọrọ ìgbéraga ọlọ́run nífẹ̀ẹ́ alibaki ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà kó má ṣe wá ní àwọn ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọláníwá náà yóò kọjú ṣàdá sí i gba ìlara nígbà òun mò ní mo sì ẹni pẹ́ni tí ọmọ bàbá sà ṣó ṣàdá sí i àṣùṣò àwọn tó gbòkù ó ti kúrò ní àyíkó kúrò ọlọ́ni alẹ́bínà yẹn pẹ̀lú náà ọlọ́ni ìráwọ̀ àwọn yẹn wàlúwàlú rúnà náírà lè tó kúrò bí wọ́n tún bá wá pa àwọn ọ̀nà láti àwọn ẹ̀rù nínú àwọn ẹ̀yà burú nìyẹn alẹ́bíra ya nìkan ló ń bẹ̀rẹ̀ dáadáa alẹ́bíra ya nìkan ló àwọn tí wọ́n bá ń ṣe àwọn wọ̀nyá lòlú náà náà sàbẹ̀ ìfúnfún wọ́n sì tún máa ń pa wọ̀nyọ̀ láti ọ̀pẹ ẹ̀ṣẹ̀ àwọn. ó ní ọ̀pọ̀ tó wọ́n fi sọ́dá kan àwọn sọ fún pé àkàfà èèyàn náwó ló jẹ́ náwó yẹn èèyàn ti kí ìjọ náà èèyàn náwó ló jẹ́ náwó yẹn àwọn èèyàn ọba sí ìjọba ọ̀dọ̀ àńtẹ́ẹ̀dì yìí wọ́n sọ̀rọ̀ olówó kan kọ́lọ́gbà àṣàdékù dáadáa ẹni wọ́n ní kò mọ́là tó wó kò mọ́ fọ́wọ́ kan láti fi ṣàánú èèyàn nínú àwọn àfọ́ àwọn akọ́sọ́ ọjọ́ kan wípé ẹni arákùnrin kò mọ́ rí rí èèyàn bóyá ní ẹ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ló bá sọ fún pé à ẹ̀lú sàlámà lè fún ìbàgbọ́ lówó bí mo ṣe bá ń gbọ́rọ̀ yìí mo bá ń gbọ́ ìbílẹ̀ ọ̀dẹ̀ bá ń rí pé bá ń ṣe sàárà dáadáa ẹ̀rú ọlọ́run kan wà ní ọsítù báyìí báyìí o ó wà ní òmìnira tẹ̀ bá fẹ́ràn lọ́wọ́ wọn lára kò rí dẹ́gbẹ̀ẹ́ lọ́tò ó dé bẹ̀rẹ̀ ó ṣe kí ni ó bẹ̀rẹ̀ ẹ̀wù dáadáa jọ̀gbọ́n. èèyàn kan sọ̀rọ̀ ọ̀kan náà wà fáì sí dáadáa fún mi lẹ́nu. ó ní àǹfààní fún àǹfààní ìmọ̀ àwọn àfá Islam Prọfẹ́sọ̀ Aláró tí gbogbo àmọ̀ dáadáa láti ìlú Ìlọrin. ẹni sọ wípé brọ́dà kan gbé lọ́dọ̀ ó gbé ní ó gbé lọ́rin ó gbé síbẹ̀ nígbà rẹ̀ ó máa wá sí kìíní skul tí wọ́n sí tí wọ́n dálẹ̀ bí sẹ́ńtà àkọ́kọ́ ti sí àfààní òun náà ṣiṣẹ́ bẹ̀ ibẹ̀ náà ló gbé wọ́n ní jọ yìí arákùnrin wa sí sígmẹ́ǹtì ìdá aláàbò gan wọ́n wá gbé lọ sọ sí ẹni yẹn tún sọ pa wà dáadáa sáfà yìí lára wọ́n ní wọ́n ti wá gbé lọ sọ sí ìṣẹ́lẹ̀ pé àwọn èèyàn tó bá ga àwọn òkú wà nílé pé tó bá ṣe fún èèyàn kéèyàn má fi bínú láéláé torí wípé ipò ńlá àdánwò rẹ̀ tí ẹ tó wà ní ipò tó bá sọ pé àmú ń bọ̀ tó ò bá rí má fi bínú tó ò mọ́tò ṣẹlẹ̀ sí bóyá àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ó ga ju ìdí wọn bá ń sọ yẹn lọ àti pé ṣe ráwọn èèyàn tó bá wà wájú

ó wà wò pé àtẹ̀wò lórí làwọn Donald Trump lẹ̀ Amẹ́ríkà láti ìdíjọ Friday ìsìn ló ti àdáwòsí pé coronavirus ní bòun lọ́jà àti ìyàwó ẹ̀ bóyá lè fi àfẹ́kẹ̀ àwọn ará ilé ẹ̀ kọ̀ọ̀kan sí ìlera kékeré níjọba so àwọn tó bá wà wájú tí ó bá jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ kan ṣe tí wọ́n ṣe a gbọ́dọ̀ máa ní ẹ̀mí àti ìṣàmójúkúrò fún wọn lọ́pọ̀lọpọ̀ torí pé tó wà lọ́rùn wọn èyí tó hàn sáwá gbà ní ó bá ń kéré sí ìfowópamọ́ tó ń gbà ní tí ẹlòmíì bá wá sọ pé bá wá rí ìyọ̀kan tó wà ní òkè tó bá wáyè láti ṣe nǹkan kan fún èèyàn èèyàn gbọ́dọ̀ àpòròkè òkè ẹ̀tọ́ torí nínú kò sí àsìkò ló fi ṣe ẹni wá nígbà tí afa ìwà wà ní ọfíìsì general ọfíìsì lọrẹ pẹ̀lú bàtà ti bíbí tó èèyàn kan jọ sọ̀rọ̀ lọ́dún kó wá sọ̀rọ̀ nípa náà ti bíbí tó tí ẹlòmíì bá sẹ́ẹ̀dì text táwọn afa ó wá ní ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọn reply yẹn má fi bínú ṣé o mọ ní text message tó ń gbà lójúmọ́ ni ó ní ẹ wá níjọ́ yẹn ọ̀sọ̀ tún lé lóyún nípa bí báwọn afa yẹn ti máa bíbí ó lóun wà mọ́sálásí lé wọ́n jọ yẹn lẹ́kítọ́rà ní yunifásitì ni wọ́n wọ́n délé bóyá ní mọ́gírìbì àárín mọ́gírìbì yẹn bóyá ṣáì ló máa ń sáré di wo àwọn mẹ́sẹ̀gì ẹni yẹn ni wọ́n ti gbé fóònù náà wọ́n sáré àwọn whatsapp mẹ́sẹ̀gì yẹn tí ìyọ̀mọ́ bá wá sí àtàláwà nínú àwọn tó bá dọ̀tú ẹ̀ mọ́ iye ohun tó máa tẹ̀kì ọ láti sáì wọ́n ní kí dókítà bá pọ̀ sí ní kọ́ sí asàlámù àlékún wọ́n kàn fẹ́ẹ́ dá òní wọn àlékún sàlámù wọ́n sì ò lọ́wọ́ àlékún sàlámù wọ́n sì ò lọ́wọ́ yẹn ṣé ẹ̀tọ́ jà tó wà àlékún sàlámù yẹn tí ó máa tọ́ tọ́tọ́ wọn ò rí kọ́ọ̀dù ẹ̀ mo rò pé ó bí òótọ́ yóò yá kí lè máa ka mẹ́sẹ̀gì sí ìgbẹ́ni sàlámù àlékún sàlámù dókítà sàlámù àlékún sàlámù wà àlékún sàlámù wà àwọn ti pé ìwọ̀ tó yẹ kọ́ pé ó sálámọ̀ wọ́n ti dá ẹ lóòrè ó lè ràn wọ́n lọ́rùn ṣùgbọ́n kò rọrùn kọ́ta ìpadà ó wá òkè àjọpọ̀ yan ìgbéraga ti pọ̀ jù ìgbéraga ti pọ̀ jù tí mo ti tẹ̀sí wọ́n ń sè sàláwà ni mo ti ti síwájú tó ń bẹ̀ wọ́n dá nínú ẹ̀yọ kan ni. Òṣèlú gbọ́dọ̀ máa àwọn èrò tó bá wà wájú a ní láti máa farabalẹ̀ ká má bàa tẹ̀ náà látara wọn. ó wá ní ẹni wá sọ pé tó wà lọ sí tù dókítà wa lọ sọ́dọ̀ ẹ̀ ìgbà tó máa fi títì tiẹ̀ ní kéde ẹ̀ẹ́dẹ́ta èwo ní àsìkò tó sí ilẹ̀ ẹni kò ṣe pé bóyá àwọn ọmọ náà sanwó oṣù fún dàrẹ́tì ìgbésà ń sọ yìí sẹ́ńtà sẹ́ńtà ńlá ni ó ti náà tó wà níbẹ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ mọ̀ ibi tí mo wá lọ gbọ̀ngàn wọ́n ní ẹ̀kú tẹ̀ yá afa ìta wà láti ìlú wọn wọ́n sáré kọ́ máa gbé afa lọ pé kọ́ lè fún wọn ní nígbà tó ti kó lọ títì kọ́ lè fi tọ́jú wọn dáadáa wọ́n lẹ́ni yẹn wá ní ìbẹ̀rù ìjẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wò nígbà tó máa di ẹ̀sìn ẹni ìbá tún rí sí aláàtì wọlé owó tí ọ̀nà tó ṣèjọba ló jẹ́ pé kéèyàn bá sì kí ń di ẹ̀ ọkùnrin abalẹ̀ kówó oṣù bá wọlé kò ń ṣe bí kéèyàn bá ṣiṣẹ́ private school torí calculation ni o ẹ̀wò kan nípa wípé kéèyàn ní ẹ̀mí àdọ́tọ́ ẹ tó bá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ fi kọ́ra wa àwọn ọ̀gá ọlọ́run wádọ̀yú ọ̀ṣun ṣàdàtì ah ọlọ́run ẹ̀rí àwọn àwọn wá pélébù àlùbókòlù àdùwà àwọn lẹ́bù ni o àṣùfò akíbáwò nílẹ̀ àlùbókòlù tó bá fi tóyọ̀ jẹ́ àṣùfò oníṣòṣì kò yẹ kó burú ju kéèyàn jẹ́ bàtẹ́ ìlú lọ òun ni ẹ tó láwùn yorùbá ní ó láwùn ó tún lọ́kàn jù à tọwọ́ ẹ̀ kò lè ojú ọ̀dùn ní kù ní tó wà lọ́wọ́ àwọn ẹlòmíì. ọjọ́ tí gbogbo orí bá ti dé sọ́wọ́ èèyàn kan báyìí tó ní àáfà ah, lágbájá máa ti dé báyìí. ohun tá a ti máa wọlé tó gbúdọ̀ ti jẹ́ fún mi nǹkan yẹn tuntun. èèyàn kan bí ọjọ́ mélòó kan sẹ́yìn oṣù sọ̀rọ̀ òkúńjọ ọdún báyọ̀. ó ní ẹni yẹn lọ́kọ̀ sọ pé alágbájá ah, kan báyìí tẹ̀lé sí wọ́n lẹ̀ lẹ́ lọ́sẹ̀kẹsẹ̀ wípé kódà tó jẹ́ kóòlù gan ni olú opportunity yẹn èyí tó sì ti wà lọ́wọ́ ẹ̀ kò sílẹ̀ nínú tó sì máa ń bímọ orin náà yàn òun ni pé orin tó ti wà lọ́wọ́ ẹ̀ kò tẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ òfin wé sí orin èyí tó máa lò pọ̀ lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ ojú wa ń fẹ́ mi kò ní ilé òwe wa ọlọ́rin láńkà náà lọ́dún tó yẹ kọ́ àjà tó fi kó rímọ̀ ẹ̀ tó ọlọ́run ẹ̀ lè rí orí àyàfi tẹ́ ẹ bá lọ nínú orí tó ti wà lọ́dọ̀ yìí kò ìwà o kò ń ṣèwà tó dáa ta gbọ́dọ̀ bá lára mùsùlùmí tó ní ọlọ́wọ́ ọba ní ọkọ̀ ọlọ́wọ́ á ní ẹnikẹ́ni tá a bá wá là kúrò ní àwọn ọkọ̀ yìí à fàwùlà nígbà òun lọ ní òkè òkè ọlọ́run nínú àwọn ẹni báyìí lẹ́yìn orí àwọn olórí kó lọ́ọ̀bà tó gbọ́ pé jẹ́ ká sórí rẹ̀ ẹ̀wà ìwà wọn èèyàn máa fi kọ́ra kí èèyàn máa lọ ní o ṣẹ́rí ìgbà tí bí ẹ wà gbogbo ẹ tí ò bá ti lọ tó bá pọ̀ kò ní lè lọ mo fi jẹ́ pé nínú Islam ká lọ yẹ ọlọ́run ṣe lọ́rọ̀ lọ ní gbogbo wa lórí àtẹ̀kó ní àtẹ̀kí òní àtẹ̀kó ní púpọ̀ àtẹ̀kó ní kékeré gbogbo wa la gbọ́dọ̀ máa ná nǹkan tó lọ bàbá fún wa a gbọ́dọ̀ máa lọ torí tí o bá fi kọ́ra kò ní rọrùn ìyẹn ló ti jẹ́ pé ní àlùkò àn nígbà tí ọlọ́run bá bá wa sọ̀rọ̀ kí lọ́nà ń sọ ọlọ́run ní àǹfíkù ẹ máa ná nígbà rọ̀dàpọ̀ náà kù nínú ta pèsè fún yín nínú ta kíkí ni kéèyàn kọ́ wá jáde kó sọ bọ́lọ̀ wò pèsè fóun ẹni tó bá lè jáde tó ní ọlọ́run ò pèsè fóun irú ẹbí yẹn kò sí tó fẹ́ náà ṣùgbọ́n ìwọ tó bá tilẹ̀ kọ́ lọ pèsè fún ẹ ọlọ́ nínú tí mo pèsè fún ẹyẹ lọ́mẹ̀ torí tí wọ́n ní yẹn lòdì òní ìmọ̀ lóní òní láti lọ àsìkò lóní òní láti lọ làákàyè lóní òní láti lọ ohun tó bá ní yẹn tó bá lọ

ahàlùkù tó lóbi kójú ìrí òjíṣẹ́ àwọn olówó ti kó gbogbo ládá lọ ooo àwọn olówó ti kó gbogbo ládá lọ ooo yùsọ̀lú lẹ́kàbà lùsọ̀lù àǹkíwà wọ́lọ̀ kírò àǹkíwà wọ́lọ̀ ti kí ni àwọn ọlọ́run kírò gbogbo tí olóore táǹṣe ló ń ṣe wàyàtà sọjà kúrúnà bí kùdú ní amúwálihìm yìí tó bá tún wá ṣẹ́ sílẹ̀ ju owó tọ́lọ́ ń fún wọn wọ́n tó fi ń ṣe sọ́dá pọ̀ ìrìn àlọ́bì a àwọn òrówó ṣe sọ́dá pọ̀. àdọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àníwọ̀ sọ́dá wá ń sọ fún wọn wípé tí ọlọ́run ò fi fún ẹ̀yìn náà ní oúnjẹ àwọn fi sọ́dá pọ̀ ni. orí gbogbo kúlì tẹ̀sídéhì sọ́dà kọ̀. gbogbo subhanallah alhamdulillah Allahu akbar tó o bá ṣe àsọ́dà kọ̀ ni o. kó wá ní ìwọ ọlọ́run òfin ẹ̀kọ́ kó wá sí ní ó wá ka gbogbo nǹkan tó jẹ́ sọ́dà kọ̀ ọ̀nà náà wọ́n ṣe olóore. ó wá gbogbo gbàtúndínlá ló kú ibẹ̀ bá ní pẹ̀lú ìyàwó yìí Ah, àwọn sọ àwọn àbá nílé àdọ́bì dúó mẹ́rin ah. àyá ti àhàdúnà ṣàwádà tí èèyàn kan ló wá á gbọ́ bùkátà ààrẹ pẹ̀lú àtúwà gbalága àdọ́bì sẹlẹ̀ sẹ́lá nílá anáwó wà báyàá ìlhàrọ́m tó àlẹ́yìn wíṣírú tí ó máa jẹyà bí òní jẹyà àwọn tó gbọ́dọ̀ jẹyà onílẹ̀ náà ní tó bá ti ké lọ́dọ̀ ẹ̀tọ́ àgbàlagbà gbogbo tọ́nà bá fún wa gbọ́dọ̀ lọ ní ìdáhùn wáyà sọ ní alẹ́ yìí àwọn òun náà lẹ́tọ́ dárúkọ ti lórí wà ní ọ̀sẹ̀lẹ̀ agbọ́dọ̀ ti sá lórí wà ní ọ̀sẹ̀lẹ̀ ọlá ó fi wá ṣe kò ní ẹ̀dá dáa ìwọ̀n àwọn ẹ̀rọ ẹ̀rí àsọ̀lá ti pa lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ ó ṣe pàtàkì tọ́nà ọba àdékè ọlá kó má ṣe ìgbà fún ẹnì kọ̀ọ̀kan wa ọ̀rọ̀ yọrí fún wa ẹ̀yìn dá kàṣẹ́ àwùjọ tá a bá ṣe kàṣẹ́ àwùjọ káṣí àsọ̀lá ti pa lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ àtàyàtà ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ agbọ́dọ̀ ṣe àsọ̀láṣí fún àlọ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ nínú àwọn àtìkò tá a bá ṣe àsọ̀láṣí fún àlọ́lù sallallahu alaihi wa sallam tàbá ní sọ láti ìjà náà gbà àti ohun tó kù lára tí a bá ti débi rákẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ àsọ̀ láti làbá ti fàlọ́lù sallallahu alaihi wa sallam tàbá fẹ́ kí ohun ìjà náà gbà rákà mẹ́rin àbí àti Allahu akbar àmọ́ àwọn akpọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn kí ni a máa ké lẹ́jọ̀ mọ́ a máa ké tó lọ́sọ̀rọ̀ fáńtì ká à ṣe àdín lọ rúkú àti nílọ síbi à ń ṣe àmọ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tá a bá ti ṣe à ṣe sọ̀lá tó ká lọ́dún sọ̀rọ̀ wá àríwọ̀ sọ̀rọ̀ à ń ṣe àmọ́ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ta wa. gbogbo mùsùlùmí pátápátá èyí jẹ́ ní ti àbá ìṣe. nínú àsìkò tá a bá ń ṣe àtọ̀ láti fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ba'da al-intihā' min al-adhān tá a bá fẹ̀rẹ̀ tán tá a ṣe tán a máa ṣàtọ̀ láti fún ànábì sallallahu alaihi nínú ẹ̀kọ́ tá a lọ́ọ́ fi kọ́ lẹ́yìn àdáni. nígbà tá a ṣe àṣọ̀láṣí fánàbí sọ̀rọ̀ lọ́rùn àríwọ̀sẹ̀lá bàbá fẹ́ ṣàdúrà abábẹ̀rẹ̀ àdúrà wa pẹ̀lú alihamdulilá àdúpẹ́ fọlọ́ ẹ̀jókòó dáadáa bàbá fẹ́ ṣàdúrà àṣe alihamdulilá àdúpẹ́ fọlọ́ lẹ́yìn ọpẹ́ àwa ti àṣọ̀láṣí fánàbí sọ̀rọ̀ sẹ́lá kọ́bùlà ìbáàdì ìdìbò eré ìjẹ́bi tó ṣe pàtàkì tá a máa ń ṣe nínú àwọn àsìkò nínú bí adúrí ìkó ìmọ̀ rọ́ṣìn ìdùá gbogbo bàtà bá ń ṣàdúà ìbẹ̀rẹ̀ àdúà wa kápásọ̀ láti bẹ̀rẹ̀ láàárín bàtà bá ń ṣàdúà lọ́wọ́ káfí ṣe àsọ̀dá fádọ́mi tàbá ti parí àdúà wa káfí ṣe àsọ̀dá tó káfí kórí ẹ̀ nínú àwọn ọ̀kan dáadáa rẹ̀ ìlànà ìlú wà lọ́sọ̀rọ̀ òjò nínú nígbà tá a bá wọ mọ́ṣáláṣí àti nígbà tá a bá jáde kúrò ní mọ́ṣáláṣí a máa ń ṣe àtọ̀láṣí padà sọ̀rọ̀ lọ́wọ́ wà ní ìṣẹ̀lẹ̀ tá a bá wọ mọ́ṣáláṣí ọlọ́run mọ̀ṣẹ́lẹ̀ alẹ́ mọ̀ṣẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ tá a bá jáde àti ṣe àtọ̀láṣí padà sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí jẹ́ náà wọn gbà tó ṣe pàtàkì tá a bá ń ṣe pàtàkì àti mọ́rúwà عملت صلاة قال صلى الله عليه وسلم عند اجتماع الناس وعند تفرقه nígbà táwọn èèyàn bá kó jọ bí kan tí wọ́n bá pàdé gbogbo galábẹ́ ṣe mẹ́ káṣẹ̀sọ̀ láti sáré ìṣòro máa ní ọ̀sẹ̀ náà bàbá tó fẹ́ túká káṣẹ̀sọ̀ láti sáré ìṣòro máa ní ọ̀sẹ̀ náà màjálà sàkọ́ ní màjìlísà àlọ́ ìṣòro sẹ́lá ní àwọn èèyàn jókòó ní jókòó kan làmìyàn kúrò wọ́n wá jókòó ju kó yẹ wọn rántí ọlọ́run bẹ́ẹ̀ wọ́n lábí sọ́lọ́ fi di àlẹ́yà àlẹ́nàrí sọ́gbà àlùwọ̀sẹ̀lẹ̀ wọ́n wá bí sàfẹ́ láti fáwọn ìṣẹ̀lẹ̀sẹ̀lá ní ìjókòó wọn yẹ ilà kánà àlẹ́yìn ìṣẹ́rọ̀sẹ̀ ìyàwó ìṣìyàmù àyàfi kó jẹ́ àdánwò tí wọ́n jọ lóde àlùṣìyàmù èyí ṣe àáfà àyè tọ́lọ̀ bá fẹ́ ọmọ ti ṣàbójútó wà ìṣẹ́ àkọ́dà òbí ha tọ́lọ̀ bá fi tẹ̀ ọlọ́ a fi gbà wọ̀ bá fi diwọ́ kọ́lọ̀ ọ̀sẹ̀ àforíjì pẹ̀lú ọ̀pọ̀ wọn. Tàbá padé gbogbo báyìí tó bá ti dárúkọ àdọ́sí sọ̀rọ̀ máa lọ sẹ́lá sáré bá ṣe àsọ̀rọ̀ àtòkò sọ̀rọ̀ lọ́rùn àlejò ìṣẹ̀lẹ̀. Nígbà tá a máa ń ṣe àsọ̀rọ̀ àti fọ́nà ní sọ̀rọ̀ máa lọ sẹ́lá. Ẹ̀yìnlá sàmá ìdíkiri ìsìlẹ̀ gbogbo gbà tó bá ti dárúkọ àdọ́sí sọ̀rọ̀ lọ́rùn àlejò ìṣẹ̀lẹ̀ àmà ṣe àsọ̀rọ̀ àtòkò ìyẹn lọ̀rọ̀ tó sọ pé àwọn ohun mọ̀ ní òun lè tọ́ kàtọ̀ láti fi kí o tọ́ dárúkọ ní kí o kàtọ̀ láti. fàyídà àwọn ìwà áfírí gbàgbà ní ìgbà ní àárọ̀ ọjọ́ a máa ń ṣàtọ̀ láti fáná mi láàárọ̀ tó bá ti di ní ìrọ̀lẹ́ àtúnṣe àtọ̀ láti nígbà tá a máa ń ṣe àtúkárò rẹ̀. bákan náà fàyídà lòdù tá a bá ń ṣe àlùwàlà a láti fáná mi sọ̀rọ̀ àdéhùn nínú àdúrà tó máa ṣe ní pé àlàfíà sọ́lẹ̀ àlà Muhammadu ọ̀kẹ́mi. àyíká àkọ́rọ́ ní ìlà dáhàwá bí àwọn ìlà tó sábà jáde lọ àlọ́ṣe dáhàwá ni àbá lọ́sọ́gbà àtúmọ̀sí àtúnláṣí fún àlọ́dúnrún Muhammad sọ̀rọ̀ náà wọ àlejò sẹ́lẹ̀. فعند حاسب القرآن وعند قراءة آية ذكر فيها اسمه nígbà tá a bá ka kúrán láti bẹ̀rẹ̀ tá a wá parí ẹ̀ àgbàtàtọ̀ láti padà lè sọ̀rọ̀ máa lò sẹ́nà àbí ìgbà tá à ń ta kùrán lọ́wọ́ tí wọ́n wá dárúkọ àlọ́lù sọ̀rọ̀ máa sẹ́nà mẹ́ àti zuma àtọ̀tọ̀ yàwó máa ìdúmọ̀ àwàlẹ̀ ìlú mà ọjọ́ júmọ̀ àti òru júmọ̀ àmà àti àtọ̀nà àtọ̀tọ̀ àlọ́lù sẹ́nà náà àlẹ́ ìlú bákan náà wà nínú àwọn àsìkò yìí nínú tí ọlọ́run bá lè fi ọlá tó bá ti ń ṣàgbé èèyàn nígbà tí wọn bá wà ló bàlújọ òun ní ká máa ṣe àtọ̀ láti fún àlọ́wọ́ Muhammad sọ̀nà lọ́rùn àlejò ọ̀sẹ̀nà. bákan náà fi hálí tọ́lá ní mọ́sirọ̀ àwọn ọ̀gá tá bá tọrọ àforíjì bóyá èèyàn dẹ́ṣẹ̀ àwa tọrọ àforíjì nínú àwọn àsìkò yìí náà a máa tọrọ àtọ̀ náà fún àlọ́wọ́ Muhammad sọ̀nà lọ́rùn àlejò ọ̀sẹ̀nà ní ìparí bàbá ló ṣàtọ̀ láti pàdọ̀ bí sọ̀rọ̀ mọ́ àrẹ ìṣẹ̀lẹ̀ kí ni gbólóhùn tó dáa jùlọ òun ni sọ̀ láti ìbọ̀rọ̀ àti yíyà àwọn sàhábà wọ́n lọ bá lọ́bí sọ̀rọ̀ mọ́ àrẹ ìṣẹ̀lẹ̀ wọ́n ní àlè ìlà pé ìfàmì sẹ́yìn ìmọ̀ àlè àti wọ́n bá ti wá sálábọ̀ sí wà lọ́bí sọ̀rọ̀ mọ́ àrẹ ìṣẹ̀lẹ̀ wà pé ìfàmì sọ̀rọ̀ ìyà àlè ìgbà báwo láti máa fi àtọ̀ láti sọ̀rọ̀ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وذلك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلينا صلاة في الدولة أبي صلى الله عليه وسلم أبي اللهم صل على محمد وسلم أول àṣàlátù في جماعة الليل kò rí bí dé sí o sọ̀dájú sọ̀dájú kí ló máa ń pè sọ̀dájú fáṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ilé àdáadáa lẹ̀ o tó fi dájú òun ni káṣẹ̀ ló fi àná ìṣọ̀rọ̀ wà ní sọ́nà tó kọ́ ọ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. Tàbára tó bí bẹ̀rẹ̀ ìṣẹ́ àmà ní ṣókí. bóyá lọ sọ fún pító abdulrahman àtàbùlá yẹn tó kọ́ wá sí dàbí yìí lọ sọ fún un. Nàá mi gbọ́ ìyẹn ta nìyẹn. Ok lọ. Lọ sọ fún abdulrahman kọ́ wá sí dàbí. Nàá. Sọ̀lá tù náà tá a bá ń ṣe ẹyẹ sàn láti wá dárúkọ ànábì tá à ń ṣe gbọ̀nsẹ̀ bóò láti máa ṣàtọ̀ láti fàdọ̀ bí sallallahu alaihi wasallam tí wọ́n bá ń ké à ń kírun lọ́wọ́ tí a bá ń kírun lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní inna hadhihi salatu shughulun wa sha'nun ó ní ṣe rí irun tẹ́ rí ṣókòlù ni occupation kan ni nǹkan kan ni téèyàn máa ń wà occupied pẹ̀lú láyé lọ́kọ̀lù fi ha ṣé ó min kàlámì náà ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í wọnú ẹ̀ o téèyàn bá ti ń kírun ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í wọnú o ànábì sọ̀rọ̀ bá ilẹ̀ ọ̀sán wa sọ wípé ilà àtẹ̀sídẹ́ẹ̀ṣì nǹkan tó lè wọnú òun tá a bá kí òun lọ́wọ́ òun ni tẹ̀síbíyà ká ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ ọba wà tàṣmíì àti ká dúpẹ́ fọ́lọ́ so tá a bá ń kírun lọ́wọ́ àwọn kan tá a lè ṣe a lè ṣe àsọ̀látù a lè ṣe subhanallah a lè lè ṣe alihamdulillah lẹ́yìn yẹn nǹkan mi ò tún wọnú òun lọ́wọ́ tàbátọ̀ pé Allahumma salli ala Muhammad wa sallam àbí sallallahu alaihi wa sallam kò sí nínú nǹkan tá a lọ rí sọ̀rọ̀ sọ́lá ló lè wọ inú ìró tó tàbá ti ṣe lé a ti ṣe nǹkan tó ya pa òkè ọlọ́ọ̀bá fi rán àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam tó tàbá wà lórí ìró tí wọ́n bá dárúkọ àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam a máa dákẹ́ torí kó tá ṣe lọ́wọ́ nǹkan ó ti gba ìyẹn lọ́wọ́ wa irú bẹ̀yẹ̀ ń sìn àní jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ti yé ìyẹn àní jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó wá wà náà fà tó sọ wípé ẹ ta bá kírun tán àwa lè ṣe àsọ̀lá jù yẹn ká dá padà ìta bá rántí láti dá padà táàbá dẹ̀ rántí kò sí láì fi lọ lẹ́yìn náà tí a bá wà ní toilet nínú bí ànábi sọ̀rọ̀ máa ní ọ̀gbẹ́lá tó kàn fún wa òun ni wípé tí àwọn èèyàn ó ní tí àwọn méjì tí wọ́n bá lọ sí àlùkọ́dá tí wọ́n lọ ṣègbọ́nsẹ̀ láàyè lọ sí àhàdúgbò mọ̀lá àhàn kí èèyàn kan máa máa bá àwọn ẹnì kejì sọ̀rọ̀ ṣẹ́mi pé ní oko táwọn èèyàn bá fẹ́ lọ yàgbẹ́ wọ́n máa ń lọ lógbó ni wọ́n dá lọ láwọn nìkan fáwọn àtàbí gbókòó ni èyí tẹ́ gbókó orí ó lè má yẹ yín àbí fáwọ́tà ti gbókó orí àbí kó lè ojú wà láwọn ìlú wa kan lé ní ẹ̀yẹ tó máa sọ pé ọ̀gọ̀rọ̀ ilé ni ò ní ni ò kó lè máa yà lẹ́nu láwọn ìlú òkè yẹn tó ń pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ táwọn ìyọba wá fẹ́ lọ sí wọ́n fẹ́ lọ short food láti tàn wọ́n á jẹ́ méjì wọ́n á jọ máa sọ̀rọ̀ téèyàn kò bá ti gbóhùn kejì má tètè pariwo fáìsọ̀ bóò ni àkóbá ló jẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ní ugbó á tètè pé ẹnì kejì tó tá a bá ń kírun lọ́wọ́ nǹkan mi ò gbọ́dọ̀ wọ́n mi tá a bá wá tọ́ílẹ̀ ànábì sàlàsàlà kọ̀ fún wa láti máa sọ̀rọ̀ nígbà tá a bá ń ṣe nǹkan yẹn lọ́wọ́ tí wọ́n bá wá dárúkọ ànábì sallallahu alaihi wasallam ní àsìkò yẹn ọ̀rọ̀ àwọn àfáà pé sí méjì àwọn àfáà kan ní àní àsọ̀lá àní owó wà ní àwọn ọ̀yọ̀ yẹn tó ní tabawa wá bọ́ ṣe rántí a sì ráwọn àfáà sọ wípé tí èèyàn wà nínú àwọn zikiru tálọ́ọ̀dì sàlàsàlà ní ọ̀hún òfin ṣe tóun bá ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ òun ni àzikiru ìrántí ọlọ́run tá à ń fi ahọ́n ṣe pé kò túmọ̀ sí pé kéèyàn máa ronú nípa ọlọ́run tó ti yé kò túmọ̀ sí wípé kéèyàn máa ní nǹkan tó ń rò ní ọkàn àbí tó ń sọ sínú ọkàn sùwárà wà fàtọ̀ ní kò sí láìsí òun kàn ní sọ pé sallallahu alaihi wasallam bí ló fi yàgbẹ́ lọ́wọ́ ni ṣùgbọ́n o lè sọ ní inú ọkàn ẹ̀ sòwúrẹ́jẹ́ sí àwọn àfàṣọ sòfẹ́yàn bá ṣe kò sí láìsí téèyàn bá bẹ̀rẹ̀ ilé ẹ̀tọ́ òkú tó bá jáde lọ kò sí láì ṣùgbọ́n àwọn àtúkàrù tá a bá fẹ́ ṣe tá a bá ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ gan-an tó tó ànábì sàlàsálà lòun kì í ṣe díkìrù lásìkò yẹn sọ ẹ̀wá ṣe díkìrù yà wọn àfáwò pé pé nínú ọkàn ni àbí ní ẹnu ilẹ̀ ẹni ìkìláàfù ti wá èèyàn ló wá jẹ́ káwọn afá ní ìkìláàfù kí a kò wá lè lò nípa pé a lè máa ṣe wí nǹkan ó kàn jẹ́ pé nínú ọkàn wa.

nínú ọ̀rọ̀ súrátù kìlẹ̀kùn kò sí ojú wa ọlọ́run bá dárúkọ ànábì sọ̀rọ̀ máa lè wọ̀sán lọ́nà márùn nínú àlùkò àrùn ó wà ní súrọ́tù Muhammad ó wà ní súrọ́tù ìfàtìṣe ó wà ní sọ Ahmad ọ̀nà mẹ́rùn ó wà ní wà á mọ̀ lóbi mọ̀ lóbi làálà muhammadu sọ́rọ́sù muhammadu tó ti yé ọlọ́run bá sọ wípé mọ̀kánà muhammadu abba ahadi ní rìjàlíkùn sọ́rọ́sù làhàjàm ó wà ní sọ́rọ́sù alẹ́ ìmọ̀ràn ọlọ́run ní kí lọ́lọ́run sọ mẹ́rin. ìyàhìzáàbù nìyẹn tó ọ̀nà márùn-ún lọ́nà ọba ti dárúkọ ẹ̀ tí wọ́n bá wá ń ka kí ó lé orí ìrun tọ́nà ọ̀ka débẹ̀ a ní láti sọ̀rọ̀ àmàdákẹ́ àmà nítorí pé ọlọ́run bá fẹ́ ká ronú sí nǹkan tí òun sọ mẹ́rin tó ẹlẹ́ẹ̀kejì. Now. ọ̀nà lè fi orí kalẹ̀ ní àyè rẹ̀. Tí a bá ń ka Qur'an, ta débi mọ́ mẹ́rin sùjúùdù, àwọn àyè ta ti máa forí kọlẹ̀. Nínú Al-Qur'an, àwọn àyè tí a ti máa ń forí kọlẹ̀ yẹn wọ́n jẹ́ bí 15 ní ọ̀dọ̀ àwọn àfà. Wọ́n jẹ́ bí 15. Àwọn àfà mi ó dàbí kọ́ wọn mọ̀ pé bóyá 14 àbí 16 jà. So àwọn àyè yẹn tí a bá fẹ́ ṣe ó ládùú àtà ìṣe mẹ́ ibi táwa ti lè forí kọlẹ̀ bá forí balance àforí kọlẹ̀ tó ti yé níbo bí wà a lè má ní àǹfààní àti fi orí kọlẹ̀ tán tó bá ti ràn wá lọ́rùn ni sọ̀látùn mọ̀rí ìtù ẹni tó ń sìkì tó ń ṣàìsàn kí ló bá ṣe a máa forí kọlẹ̀ àríwẹ̀ kọ́ni tí ó bá lè forí kọlẹ̀ kí lábàá ṣe a máa forí ṣe báyìí bí àwa náà bá lágbára jù bẹ́ẹ̀ lọ fi ta wà ká sì rí ọgbẹ́ tàbí ká má ṣe rárá lọ. Naam ẹ̀rí Ṣé rí nípa bí tàbí fẹ́ pèrò nígbà yí ànábi sọ̀rọ̀ àṣàlámgbà ti Bílálì ń pèrò ibo ló máa lọ á lọ sórí òkè torí kíni tó bá lọ pèrò lókè ohun yẹn máa jìnà ṣùgbìyẹ ohun yẹn máa jìnà nísìn àti wá ní máìkì ok tá a bá ní máìkì ńkọ́ kí la máa ṣe a máa lọ sókè àgbẹ̀ ṣùgbìyẹ nínú súnà tá a bá ń kọ́ mọ́ṣáláṣí wa ọ̀gọ̀rọ̀ àwọn mínárẹ̀tì tó ń kọ́ sí mọ́ṣáláṣí yẹn àwa ti sọ di fashion àmẹ́kó ní function mínárẹ̀tì mọ́ṣáláṣí mélòó náà máa ń ṣe pé ní ṣíṣe pọ̀ ọ̀yọ́ lè máa lọ bẹ̀ lẹ́ẹ̀ máa rún lójúmọ́ láti máa lọ pẹ̀lú mẹ́ ẹ̀dìjẹ́ àwọn òmùmù ní ìmú pé àwọn ibi tó ga yẹn náà tẹ́ bá rí wọn tí wọ́n bá ń pèrò mọ́kà bí mọ̀dínà ẹni tó pèrò tó bá ṣù ẹ̀rí pókè níbi tó máa wà àbí bẹ́ẹ̀ kọ́ ni pẹ̀lú gbogbo máìkì ẹ̀ ẹ̀rí pé bí àwọn òkè yẹn bẹ́ẹ̀ ni láwọn ìlú yẹn máa lọ sókè ibi tí wọ́n ti pè ó ṣòfìyé ló fi jẹ́ pé tá a bá ṣe òun ló dáa jù ní mọ́ṣáláṣí táà náà bá níbi tó ga pé ah, ibi tó ṣàga náà ti pè ó lánàá orí ẹ̀dẹ̀ lọ wà tálórí fi lọ orí ẹ̀ náà làwọn mùsùlùmí wà kódà ní ìsìn ìgbọ́n náà láì mọyì àwọn àyè tá a bá ṣe yẹn dáa. níta sẹ́mẹ̀ kó kéta sọ náà èyí tó pọ̀ jù ní òkè ta mọ́ṣáláṣí ni tẹ̀sí gẹ̀ẹ́sì ni tó bá rọ̀ wá lọ́rùn a lè bọ́ síta torí pé ìpìlẹ̀ ta sọ nípìlẹ̀ ni pé kóhùn yẹn lè dé ọ̀dọ̀ àwọn èèyàn then ẹni tó pèrò nínú súnà ni pé káwọn èèyàn máa rí tẹ̀sí gẹ̀ẹ́sì bìlá làá máa pèrò bá àwọn èèyàn máa wò ó nínú tó dáa ni ìyẹn ló fi jẹ́ pé tẹ bá ráwọn ọmọ ìyá tán ní kéèyàn bọ́ tàtàwá fẹ́ pèrò kíbi ta ti fẹ́ pèrò kó jẹ́ di gbangba táwọn èèyàn bá ṣe ń gbóhùn ẹ̀ tó ń pèrò kó tún máa rí ẹ̀ tó ń pèrò so gbogbo àwọn nǹkan yẹn ló dáa wà á ń ta àzàrọ̀ tó bá wá nira bá pè inú ilé kò sí láìsí ilẹ̀ tó ń gbà mí àwọn ẹlòmíì máa ń pè níta ṣùgbọ́n kí wọ́n bá ti wà inú ilé lọ ti bá pè tó bá ní kí ló dé àgbá ìdògùn débẹ̀ tó bá ti nira mọ́kùn inú ilé náà náà wà gbà ṣùgbọ́n àṣìlù yẹn tá a bá ṣe ètò náà ni wallahu a'lam náà وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين Obrigado. wọ́n góòlù ilé ilé ilé góòlù nǹkan gbogbo ilé nǹkan dípò ti ta bí ẹ wa ẹ́ káàbọ̀ Ah, eu fico